الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé ìtì adá fún ọlọ́run ọba tí ó dára yẹn fún wa pé kí a máa dúpẹ́ fún. a tọrọ alẹ́kùn ọlá rẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam. bákan náà ń bẹ ọlọ́run kó jọ kí ó túbọ̀ fún wa ní àgbọ́yé ilé ìtì okun kẹ́kẹ́ ká lè àti gbọ́ ẹ̀sìn wáyé jù báyìí lọ àwọn àǹbẹ̀ ọlọ́run kó fi islam yìí rọ̀ wá lọ́rùn láti lè ṣe kódẹ̀ lọ́wọ́ kúrò lọ́wọ́ ṣẹ̀tàn àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ kó má jẹ́ kí wọ́n rí wa darí. a tún kíra wa àsìkò tí a wà nílé ní pàtàkì jùlọ àbí ọlọ́run kó jọ gbogbo ilé ìta àti gbọ́ náà kọlọ̀n kí ó jẹ́ kí ó lápàárí nínú gbèsè ayé ẹnìkankan wa. lónìí à ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ẹ̀rí pé a ti ṣàlàyé sẹ́yìn nípa pàtàkì ìmọ̀ wípé ìpìlámù nìkan òun náà ni ẹ̀sìn eléyìí tí ọlọ́run ọba tó yọ́nú sí tó dẹ̀ lọ́wọ́ sí òun náà nìkan ni ẹ̀sìn eléyìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí ó ṣàdéhùn rẹ̀ fún wa pé òun máa gbà níjọ́ gbéra lẹ́kẹ́yàmù ó dẹ̀ yẹ ká mọ̀ pé tó bá ti yàtọ̀ sí Islam òun ọlọ́run ọba ò ní gbà lọ́wọ́ ẹni yòówù tó bá ṣe níjẹ́ náà ṣùgbọ́n bí ọlọ́run kó kó má jẹ́ kí àwa ṣẹ̀sìn ìsìláàmù yìí náà ni kí ọlọ́run bá kí ó fi rọ̀ wá lọ́rùn láti lè ṣe. a ń tẹ̀síwájú nínú ìrìnlẹ́kọ̀ọ́ wa a fẹ́ ṣàlàyé fún wa lónìí nípa tàlẹ́ ẹni tí ó jẹ́ ànábì lè tí ọlọ́run bá ara wa sáyé pé kó wá jẹ́ ànábì títí wa. ká má tàbí pé àwọn ànábì ọlọ́run bá pọ̀ tọ́lọ́run rán sáyé o tó rán oníkálukú wọn sí àwọn ààyè tó rán wọn sí ṣùgbọ́n wá rán ìkan sí gbogbo àgbáyé ààrẹ nínú àkọọ́lẹ̀ pé ọlọ́run rán anábì kankan sí wa lórílẹ̀‐èdè nàìjíríà rí àti ìrakọọ́lẹ̀ rẹ̀ yàtọ̀ sí etí amọ̀ yìí ìtọ́lọ́run rán sí wa tí ń ṣe muhammad bin abdullah sallallahu alayhi wa sallam. ọ̀nà ni wọ́n wá ń ṣe lálẹ́ fún wa wípé tí wọ́n bá ń béèrè lọ́wọ́ èmi àti pé tálà nábì tí ó ti ẹ̀ jẹ́ ànábì wa ìtọ́lọ̀ àwọn bá rán sí wa tálà nábì tiẹ̀ báwo ló ṣe kàn ẹ́ kí ló dé tí wọ́n fi ń pe ẹni tí wọ́n ń pe lánàbì yẹn ní ànábì tiẹ̀ ẹ̀rí dà tó ju ẹni yẹn gẹ́gẹ́ bí ànábì fún wọ. ẹ̀rí tí wàá rí wọn náà ni eléyìí tí a rẹ̀ yìí. nàbíyù tí ń ṣe nàbíyù hábìhì ونان محمد بن عبد الله صلى الله عليه وسلم ونادني أنتي إن ما عبد الله إتي شيء قريشي ما ما هاشم إلينا نورك بابا بباري ẹni yìí ọlọ́run bá sọ fún wa nípa rẹ̀ nínú alukur'an wípé òun náà تنشى نبي كمان أصاي إن هو الذي ألا نصليف عن نصرة الجمعة أي لكن إن هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ونددجوا علوم òun náà mọ̀ gbé ẹnìkan dìde láàárín àwọn kò mọ̀ ọkọ kò mọ̀ ọkà ẹni tó ń gbé dìde yìí ọ̀kan ni nínú àwọn tí lè kọ wọn lè kà ọ̀rọ̀ tó tàbùkù ní gbólóhùn òpè òpè kọ́ ò ẹni tí ò lè kọ tí ò lè kà kì í ṣòpè àìmọ́kọ àìmọ́kà nábì kò tọ́dọ̀ pè bákan náà ìtumọ̀ kìtumọ̀ kì í ṣẹlẹ̀ ìmọ̀kan ẹni tí ò lè kọ bákan náà tí ò tún lè kà tí wọ́n bá kọ kalẹ̀ ọlọ́run tó lè náà ṣe iyì àti ẹ̀yẹ àtàpọ́nlé àti àánú ńlá fún ànábì sallallahu alaihi wasallam láti là kúrò níbi ìsọkúsọ àti rúkérò ilé tó lè máa wáyé látọ̀dọ̀ àwọn àtẹ́sìn wípé olóko alukóránù yẹn gbogbo tó ń wí náà ń jókòó lóru tó ń ronú tó ń kọ kalẹ̀ níyì àwa lẹ́nìkan ló wá ka fóun ṣùgbọ́n gbà tí òkun lè kọ tí òdè tún lè láǹfààní àti ka àwọn èèyàn náà rí tó ń tún sọ ìkọjá kí yẹn kan máa dà á lè lórí tí kì máa ṣe pé nìkan ló ń sọ fún kì í ṣe ọlọ́run Allah ẹni tó nímọ̀ tó lágbára tẹ́nìkan ò lè kọ̀rẹ́ẹ̀tì kankan nínú tọ́lọ́run bá ṣe torí kò tá ṣiṣẹ́ nínú rẹ̀ òun náà lọ́ba tó mọ̀ tán ó lóun náà máa máa gba ànábì yìí dìde tóun wá jẹ́ kó lè kọ̀ wọ́n jẹ́ kó lè kà ṣùgbọ́n tó nímọ̀ ju gbogbo mọ́ọ̀kọ̀ mọ́ọ̀kà ayé lọ Allahu akbar sallallahu alayhi wa sallam. òjíṣẹ́ tó ń gbé dìde yìí kí ni tó wá ṣe ń tó wá ṣe náà ni pé wá ń kà fún àwọn èèyàn ó wá ń kà àwọn àyà fún wọn àwọn àyà èyí tí ń ṣe àwọn àmì ọlọ́run èyí tí ń ṣe alukur'an èyí tí ń ṣe àwọn àmì ọlọ́run èyí tí ń ṣe àwọn táwọn fojú rí láyé. ìta lè kà àti ìta gbogbo ẹ̀ náà kó sí abẹ́ àyà ọlọ́run. bákan náà tó wá ṣe náà ni pé wọ́n yóò zakihim ojúṣe ànábì lórí ilẹ̀ náà ni kó wá fọ àwọn èèyàn mọ́ kúrò níbi máa sin míì kí wọ́n ba lè máa sin ọlọ́run kó fọ wọn mọ́ kúrò níbi ẹbọ hmm, kó fọ wọn mọ́ kó ṣẹlẹ̀ yóò fi ọlọ́run fáwọn èèyàn. ẹmọ̀ pé lásìkò tá a wà láyé lónìí ìṣòro táwọn èèyàn kó sí náà ni pé àwọn èèyàn ni wọ́n ń sìn wọ́n sìn ọlọ́run ọba mọ́ àwọn èèyàn ń jọ́sìn fún un tọ́lọ́run ọba dá wọ́n ti fi ọlọ́run ọba dẹ́dàálẹ̀ wọ́n sìn má kọ́dà lómi ò tiẹ̀ mọ ọlọ́run ń tó mọ̀ náà ni kọ́dà bẹ́ẹ̀ lómi ìfẹsẹ̀ kọ́ lónìí kò ní dárúkọ Allahu Akbar kò ní rántí dárúkọ ọlọ́run mọ́ sàlọ́ ń ṣàánú wa làwà o ẹ lọ wọ àwọn kan lónìí kí náà máa dárúkọ ẹlòmíì ní ṣògo ah, ah, ẹlòmíì ní ogun ẹlòmíì ká dárúkọ kan náà àná bí ọlọ́run ẹlòmíì ní jesus ah, ẹni tó ń dárúkọ yóò ní kápá lórí ohun tó ń ṣe àti tó fẹ́ ṣe ẹ̀ àti tó ń ṣe àti tó fẹ́ ṣe gbogbo àwọn tá à ń rò yẹn táwọn èèyàn ń pè yẹn náà wà ní lórí ẹnikẹ́ni bí kì í ṣe ọlọ́run ọba ló ní lórí gbogbo nǹkan kan eléyìí náà ni tọ́lọ́n torí ẹ̀ gbé ànábì dìde sallallahu alaihi wasallam pé ló ṣàlàyé fún àwọn èèyàn pé báyìí la ṣe ń rìn báyìí la ṣe ń tọ́ káwọn èèyàn kúrò lórí ìmá tẹ̀lé nǹkan kan ìmá nígbàgbọ́ nínú kankan ìmá jọ́sìn fún kankan tí yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala àti wá mọ eléyìí kò ń ṣe tó rọrùn bí kì í ṣe pẹ̀lú ìjókòó kọ́ni àti ìjókòó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìyẹn ló wá bí wa yu'allimuhumul kitaba wal hikma kó wá kọ́ wọn ní alukur'an alikitaba ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní alukur'an kó wá fi alukur'an kọ́ wọn wal hikma al hikma huna bi ma'ana as-sunna bákan náà kó wá fi ń ta fún ní ọgbọ́n òye èyí tí òun náà fi ń gbé hadithu kalẹ̀ tó dẹ̀ tún tó ń sọ tààmù náà hadithu yìí náà ẹ̀rí náà ni wáyé náà kìí ṣe ronú tó bóyá ànábì kan ronú nǹkan tó ń wọ́n rárá o hadithu kìí ṣe pé ànábì ronú ọ̀nà ọ̀sọ̀ tiẹ̀ ọlọ́run náà sọ tiẹ̀ ànábì náà sọ tiẹ̀ rárá o wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ọlọ́run ti kílẹ̀ eléyìí fún wa nínú alukurani pé ànábì ò ní déédéé sàn kankan láti fẹnu rẹ̀ bí kìí ṣe ń tọ́lọ́run bá fi mọ́ pé kí ó sọ eléyìí náà ní iṣẹ́ tó wá ṣe bó ṣe ń kọ́ wọn ní alukur'an wọn náà ló ń kọ́ wọn ní hadith àwọn tó kọ́ ló kọ́ àwọn tí ó kọ́ àwọn tí wọ́n kọ́ àwa. alérò pé àlàyé yìí yé wa àwọn tí ànábì dídí ìjókòó kọ́ táwọn lè jẹ́ túdẹ́ẹ̀tì tí wọ́n gba ìmọ̀ dàrẹ́ẹ̀tì látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tá a lè mọ̀ sí eh, àwọn tọ́lábà tí wọ́n gba ìmọ̀ yìí mubashara wọ́n gba direct táwọn jẹ́ direct student àwọn náà wọ́n sàhábà àwọn tí wọ́n tẹ̀lé wọn náà ni àwọn tí wọ́n tún gbà lọ́dọ̀ àwọn yẹn náà àwọn tí àwọn yẹn náà kọ́ lẹ́yìn náà àwọn tí àwọn yẹn náà tún kọ́ àtàwọn táwọn táwọn náà kọ́ tí wọ́n tún kọ́ títí títí nìmọ̀ yìí fi ń ṣàn wá sálẹ̀ lẹ́tí wọ́n máa di pé àlùsùn náà wọ́n máa ń tẹnu mọ́ wípé rárá ànẹ́sìn yìí ń tó dúró lórí ni pé jẹ́ àwòlá tó kè báwo làwọn ẹni tàná ṣe gbọ́n yẹn yìí títí títí tó fi wá kan àwa lónìí tába ti ọ̀dà sáǹdì ẹ̀ bẹ́ẹ̀ à problem ṣùgbọ́n táwa bá ti ń ròyìn pé àwọn ṣe gbọ́ yíyan tí wọ́n nìyẹn lásìkò tiwọn àti kọ̀ndẹ́mù iṣẹ́ tààrẹ́bí náà ṣe nìyẹn sallallahu alaihi wasallam ti fẹ́ fi ẹ́fọ́tì àwọn àgbàlagbà àwọn bàbá kan Taba ti fẹ́ gbọ́ láàfin lórí ẹ́fọ́tì òjíṣẹ́ ọlọ́run ìtọ́lọ́run bá dìídì ní kò ṣe ajásí pé ẹni tó bá ń ṣerú eléyìí ò gbẹ́sìn yìí kò mọ̀ tó ń sọ àfi káwa ní kẹ́ni náà jókòó kó gbàgbọ́ yẹ́sìn ẹ̀rí pé ìgbìyànjú ìmọ̀ ẹ̀sìn àtòkè ló ti ṣàn wá kò dẹ̀ ní dàrú àfi tá a bá yọ̀ kan kó o nú ẹ̀ bó ṣe ń bọ̀ náà nìyẹn. ọlọ́run bá ní káàná bíi pé àwọn sàhábà jókòó kó kọ́ wọn ní ìmọ̀ ẹ̀sìn ó dẹ̀ ń kọ́ wọn ṣàlàyé rẹ̀ fún wọn ní gbogbo ògbà ní gbogbo àsìkò kò wá sásìkò kan tó ṣòfò àfi káàná bíi máa ṣàlàyé òfin ọlọ́run fún àwọn sàhábà yìí anabi wọlé à ń sọ o muhammadu bin abdullah tí ń ṣe anabi èmi àti yín tọ́lọ̀ ọ̀rọ̀ sí wa ọlọ́run wa ń ṣàlàyé bí ìwé pé wà ń ka nùmí pàdé lọ́sí ìdọ̀là àlèmùbí nígbà ọjà sí wípé àwọn èèyàn yìí tó fẹ́ bó tiẹ̀ jẹ́ sí pé kó tó di pọ́lọ́run bá gbà náà bí dìde láàárín àwọn alárúbáwá ń gbà náà inú àánú tó fojú hàn àwọn èèyàn ti ń lò ṣe ní oríṣiríṣi àrà ni wọ́n ń dá oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe mo fẹ́ bóyá pé kó tó dé pé àgbọ́yé ẹ̀sìn náà nílẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbọ́ wàásù súnà náà láwùjọ wa lónìí àmọ̀pẹ́ rádaràdà náà ti gbilẹ̀ lórí ilẹ̀ òun àwọn èèyàn náà ti mọ̀ràrà sínú ẹ̀. ṣùgbọ́n tọ́lá ń bá wa fẹ́ ṣàánú ẹ̀ ni man yuridu Allahu bihi khayran yufaqqihhu fi din tànàbí sọ ní hadith yẹn ẹ̀ ń tọ́lá ń bá fẹ́ ṣàánú rẹ̀ àwọn ajẹ́ kí òun gbọ́ ẹ̀sìn yìí nínú ń gbọ́ àwọn yàrá máa wò pé àti ah, ẹyẹ wá yàtọ̀ ẹ̀ ó máa yàtọ̀ lójú wọn ni torí kíni torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn inú òkùnkùn àìmọ̀kan òun ni wọ́n ti ń lòṣèmí ni wọ́n ti ń ṣẹ̀sìn wọn. فلا دين وإن تطع أكثر من في الأرض يضلك عن سبيل الله tí wọ́n bá ní wọn náà fẹ́ tẹ̀lé ọgọ́rọ̀ àwọn tó wà lórí ilẹ̀ ayé lónìí bó ṣe ń lòṣèmí wọ́n á nù kó lójú ọ̀nà tọ́rọ̀ tí ní táwọn èèyàn ń fẹ́ báwọn èèyàn ṣe ń ṣe àìmọ̀kan pọ̀ àìmọ̀kan ti jọba àwọn èèyàn gbọ́n kan yé má oníkàlùkù náà ń ṣe tiẹ̀ bó ṣe wọ́n kọ́dà ní tó jẹ́ èèmọ̀ wọn ni pẹ́ ní tẹ́ ń kan pé ó yẹ kí lè mọ̀ ṣèbá àwọn kéwú ó yẹ káwọn gbọ́ yìí ṣèbí ìmáàmù ni àwọn ṣèbí náà gan-an àwọn tún fẹ́ burú kọjá ẹni tí wọ́n tiẹ̀ kéwú tó jẹ́ ilé jẹ́ ẹ̀rí àkọ́kọ́ nínú àwọn ẹ̀rí tó fìdí rẹ̀ múlẹ̀ wípé fúnra ara ọlọ́run ló gbé ànábì dìde o sallallahu alayhi wa sallam ó dẹ̀ gbé dìde sí gbogbo ayé ni. ó tún sọ ní ààyè mí náà nínú suratul A'raf tó ti ń ṣàlàyé fún wa wípé fa aminu billahi wa rasulihi nabiyil umiyyi tahtadun ọlọ́run bá ní ẹ tẹ̀lé o ẹ nígbàgbọ́ nínú rẹ o ẹ nígbàgbọ́ nínú ọlọ́run bákan náà ẹ gbòjíṣẹ́ rẹ gbọ́ kílẹ̀ tí ó ràn sí yìí tí ń ṣe ànábì tí o mọ̀ kọ tí ó dẹ̀ tún lè kà yìí lẹ́yìn gbígbà gbọ́ yìí ẹ ti mọ̀ náà ẹ ti wà lójú ọ̀nà tí wà ní suratul A'raf tẹ́wá tẹ̀lé bẹ́ẹ̀ ọlọ́run ẹ ti wà lójú ọ̀nà. ẹ̀rí mi tún ní eléyìí náà tọ́lọ́mọba fi ń jẹ́ ká mọ̀ wípé anabi sẹ́ẹ̀rí sallallahu alayhi wa sallam alẹ́ òun ọ̀nà táyé ní kókó wá ju ẹ̀sìn fún wa òun ọ̀nà táyé láti fi ká wá sọ di pé òun ni bàbá wa bó òun ni ó jẹ́ bákan síwájú tó jẹ́ àfa gbogbo ayé oníwàásù fún gbogbo àgbáyé nítorí nítorí ẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀ sáyé nìyẹn ọlọ́run ní ká máa pè ká máa tọrọ pé ànábì wá ṣàánú mi rárá ẹgbọ́n tọ́lá wọn lọ torí. ma kana Muhammadu aba bani muhammad kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú yín walakin rasulullah ṣùgbọ́n kí ni ànábì jẹ́ ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ tọ́lọ́run bá rán sáyé ni wa khataman nabiyyin ó dẹ̀ tún jẹ́ òpin gbogbo àwọn ànábì ọlọ́run ìjẹ́ òpin rẹ̀ sí àwọn ànábì ọlọ́run ó náà ní ìjẹ́ òpin rẹ̀ sí àwọn òjíṣẹ́ torípẹ́ lómi wọ́n darú lónìí àwọn kan tún fi ẹsẹ̀ kọ́ńbítà dé iná àwọn fara bóyán náà yànnà gbà tán ṣubú tán àwọn náà náà bíi Muhammad kọlù pé àwọn ànábì Ọlọ́run wọn náà nìkan ti ń jẹ́ Gulam Ahmad ní òpin àwọn ànábì Ọlọ́run lọ́dọ̀ ọ̀tá wọn. èèyàn gbọ́dọ̀ gbóró àdìsọ́kàn báyìí dọ́dọ̀ Ọlọ́run ẹni náà ti di kèfèrí. a gbọ́dọ̀ gbà yí pé òpin àwọn ànábì Ọlọ́run ni Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ntọ́lọ́wọ́n bá sọ yìí a gbọ́dọ̀ sórí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá kodo a rẹ̀ gbọ́dọ̀ tí pẹ̀lú ìfẹ́ nu wa a lè gbọ́ alukurani yìí tó àwọn ẹni eré tàná tí wọ́n ti lọ. lẹ́yìn ìgbà táwọn ẹbí papòdà àyẹ̀mọ́yé àwọn èèyàn ńlá nínú ẹ̀sìn yìí Abubakar la sọ tí wọ́n wá gbọ́ àgbọ́yé wípé bóyá àwọn atámọ̀ tó wà ń bí ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ táwọn ní òrùka <laughs> báwọn kan ṣe ń tu lónìí àbí kí wọ́n wá ní tẹ̀sí bí kọ́tàmọ̀ nàbí yìí nìkan ṣe kọ́tàmọ̀ rúṣùl ẹ̀tùrì ìtukùtù mi tún nìyẹn torí ẹ má bá wọn ní àdìsọ́kàn burúkú yìí ṣetán àwọn ọ̀nà tó ń gbà fi ọ̀pẹ́rẹ́tì náà nìyẹn ọ̀nà nínú àwọn ọ̀nà ilé tí èṣù fi ọ̀pẹ́rẹ́tì láàárín àwọn èèyàn o náà ni kó ti tiẹ̀ mú nǹkan kan kó jù sẹ́nìkan lẹ́mìí kẹ́nìyẹn náà kàn tiẹ̀ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn bíi méjì káwọn méjì yẹn náà bẹ̀rẹ̀ sí ṣàlàyé fáwọn mẹ́rin míì kọ́ ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ sí spade àwọn a jẹ́ a jẹ́ òun òpin lóòótọ́ alágbájá náà ń kálámọ náà ń kọ́ àwọn èèyàn kan fi kóra wọn jọ pọ̀ tí wọ́n fi ń ní kan wípé ẹnìkan òun tún ní òpin àwọn ọ̀rọ̀ tí ò wọlé ni kò sẹ́nìkan lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tó tún lọ́lá lẹ́yìn àwọn sàhábà bá ànábì ṣe wá lọ tán àwọn sàhábà yìí lẹ́yìn tí wọ́n ló tún wá kan àwọn tí wọ́n tẹ̀lé wọn tán tẹ̀lé àwọn tàbíùn àwọn tó tún wá tẹ̀lé àwọn ènìyàn náà kò wá sẹ́nìkan kan nínú wọn tó ṣì kíní yìí gbọ́yé ṣẹ̀tọ́ni ló dé tó da èrò rí àwọn èèyàn rú táwọn ẹ lè jẹ ìdánilẹ́kọ̀ọ́ lórí anabi sallallahu alaihi wasallam pé ó ní àfa àtọ́lọ́wọ́n bá rán tiwa o òun náà dẹ̀ ní ẹni tá a gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn tó bá ti sọ a lè mẹ̀sìn yìí ṣe àfi ká tẹ̀lé ohun tó mú wá a dẹ̀ gbọ́dọ̀ a gbọ́dọ̀ ó dèwọ̀ fún wa láti jókòó ronú wípé bóyá àkàkàn nínú tá a mú wá ọkọ̀ rẹ̀ èèwọ̀ ni torí pé kò sí ní tí ó kẹrẹ́tì nínú tọ́lọ́wọ́n bá ṣe ẹni tó mọ nǹkan ṣe tó yẹ kó náà ló dá nǹkan òun náà ló dá àwa tá à ń ṣe nǹkan láyé ah, kíyàn kan wá ronú pé sáànàbí náà sọ yẹn náà àkókò kò bá gbà yín mú ah, èyí tó náà sọ yẹn náà òun náà ti sọ tán kódà ká ló wà lásìkò yìí ni ìbátú ti adjustment àti wọnú tó sọ ah, rárá o ohun tó sọ yẹn bó ṣe sọ ló ṣe rí bó ṣe ṣàlàyé rẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ànábì ṣe rí àbí ọlọ́run subhanahu wa ta'ala kọjá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa ẹ̀rẹ́ tí ó ti yé wa kọ̀nà kó má jẹ́ kí ó padà dojúrú nítòkù tí a tún bí pé kó jẹ́ kí ó túbọ̀ yé wa àbí ọlọ́run kó túbọ̀ yẹ kí ó yé wa jù bá ìwé àṣẹ yìí lọ ẹ jẹ́ kí ẹ mọ̀ pé ànábì Muhammad ó lọ́lá ju gbogbo àwọn tá à ń bẹ láyé lónìí lọ torí ẹ ọ̀rọ̀ ẹ̀mí kájẹ́ kí ó tẹ̀wọ̀n lẹ́nu iwájú ọ̀rọ̀ afa yóò ń kóná òun sọ̀rọ̀ afa yóò ń kóná ṣe wá sí àwa náà gbọ́dọ̀ rò wá tẹ̀wọ̀n tó ọ̀rọ̀ ànábì kódà gbọ́dọ̀ ronú wá tẹ̀wọ̀n tó ọ̀rọ̀ àwọn sàhábà à máa lọ ronú wá tẹ̀wọ̀n tó ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam táwa ti wá sọ̀rọ̀ kan eléyìí tó bá ti yàtọ̀ sí ọlọ́run ọba sàbí tánàbí sọ tọ́lọ́run ọba ní kẹ́ ẹ mú àti tòjúṣe rẹ̀ ẹ kí kò gbọ́dọ̀ jẹ́ títí wa àbẹ̀ ọlọ́run bá kó jọ kó má jẹ́ káwa náà ṣe sọ kó má jẹ́ kí ṣe sọ nígbà ahọ́n wa láti fi sọ̀rọ̀ subhanaka